ní tẹ̀síwájú àlàyé fíkù síyàm ilé tí a ń bá lọ inú tíra wa tamamul minna fi fiqhi alkitab wa sahih as-sunnah li abi abdurrahman yusuf عادل بن يوسف العزازي حفظه الله تعالى يبي جواب ان شاء الله òun náà ni fọ́nlù sọ́wọ́mí ṣahari ọ oṣù Ramadan ọláwo ní bẹ fún ká máa gbàwẹ̀ nínú ẹ̀ a ti ṣàgbéyẹ̀wò kọjá ọlá ti ń bẹ fún kákan gbàwẹ̀ bóyá ó jẹ́ oṣù Ramadan àbí ò tiẹ̀ bẹ́ẹ̀ gbogbo dọ́tà wù ká ṣàbọ̀ sí ọlá ń bẹ bẹ́ẹ̀ àti èyí táwa bẹ gbéyẹ̀wò lákòókò yìí ó ní pé oṣù Ramadan tá a mọ fi ń gbàwẹ̀ ọláwò gan-an ní bẹ fún ìgbàwẹ̀ ní oṣù Ramadan. afawa Abu Hurairah radiyallahu ta'ala anhu ó gbẹgbà wọrọ láti ọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bá Ànábì sọ gbólóhùn kan pé. من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أبدا الله محمد صلى الله عليه وسلم ó lẹ́ni báyìí lè dìde lóru Laylatul Qadr tó wá yan náfìlà fọlọ́n ìmàna náfìlà rẹ̀ tó yàn yìí ó yàn pẹ̀lú ìgbàgbọ́ sọlọ́n wàhtísábà ó tún wá yàn pẹ̀lú pé ẹni tó ń rokan fún gbogbo ẹ̀ lórí àwọn tó bá ti ṣẹ̀ síwájú inú àwọn iṣẹ́ rẹ̀ gbàtó wá sọ̀yà níbi wá tẹ̀síwájú pé wa man sama Ramadan ẹni bá wá gbàwẹ̀ oṣù Ramadan ìmánan ó gbàwẹ̀ náà ti pé anígbàgbọ́pọ̀lọ́ lórí àbá wahtisaba ó gbàwẹ̀ náà ní gbígbà pé à ń retí ẹ̀san látọ̀dọ̀ ọlọ́run lórí àwẹ̀ náà ànábi nírú ẹni báyìí náà gófin ọ̀rọ̀ láwọn ma taqaddama min dhanbi àwọn tó bá síwájú nínú ẹ̀ṣẹ̀ tó náà wọ́n ṣe àforíjì ni ó jẹ́ Ramadan ní gbígbà aṣórí ilé ńlá ní nínú àwọn oríire lànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam sọ fún àyí ọ̀nà ni pé bí gbígbà èèyàn lẹ́mí pé èèyàn fi gbàgbọ́ tọ́lọ́hun gbà àti pé èèyàn retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́hun oríire ibẹ̀ náà lànẹ́bì yóò rí àforíjìn ẹ̀rí kọ́nà ọmọ ṣàdóhùn fún wa lórí àwọn iṣẹ́ pàára burú jì aláyé àwọn iṣẹ́ tó bá rí báyìí iṣẹ́ tó yẹ ká mójú tó ní o torí pé sábàbùl aman nǹkan méjì tó lè jọ́kọ́ àwọn ọmọ ènìyàn máa nífọ̀kànbalẹ̀ lórí ayé àfi ká Olúwa sọ mú àmì kan ní Al-Qur'an Olúwa ní wa ma kunna nu'adhibuhum wa anta fihim a ọlọ́rin rà náàbí bàbá ti ẹ̀ payérun a ní parí ayérun wa anta fihim nígbàtí wọ́n bá ń bẹ láàrin wọn lókùn ìgbà tó bá ń bẹ láàrin lọ ẹ̀kùn kámọ̀lù tí tó lọ wà nípa wọn olúwa tó wá tẹ̀síwájú pé wa ma kunna nu'adhibuhum wa hum yastaghfirun ọlọ́nlá ní fìyà jẹ aráyé kálábẹ́ paráyé run lópin ìgbà kan bá ti ń wá àforíjì ìyẹn àwọn àbá àti ń pe iṣẹ́ ìwá àforíjì ní al-amanu àfáàní ìtọ́sí gbàlérò pẹ̀lú àmánù sáání òun náà ní káwọ́ náà tá fi ráforíjì lọ́dọ̀ náà kásán náà bá ti ráforíjì lọ́dọ̀ náà ó náà sí pé bá ti ń rí àwọn iṣẹ́ kan tọ́lọ́mbá wá ń lọ àforíjì mọ́ iṣẹ́ náà ká mọ̀ pé àṣírú àwọn iṣẹ́ báyìí àṣẹ sábàbí tó jẹ́ káfìmọ́ bí ò bá sírú àwọn nǹkan báwọn yìí mọ́ ọlọ́run ọgbọ́ ò bá ti bínú para yẹrẹ

nínú ọ̀nà àforíjì wa ní ká tọrọ kọ́lọ́hun foríjì wa nínú ẹ̀ náà ní káwọn iṣẹ́ ta bá tún wá mọ̀ pé tán bá ní ọba ṣe lè àwọn àforíjì ń bẹ́ àpá bá ti ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ bí ẹni wá àforíjì náà ni lára orí ní tí ń bẹ ó gbà ní ti gbígbà kó nígbàgbọ́ o wà ti sára ó tún wá gbà ní ti gbígbà kó fi ń wá ìsan lọ́dọ̀ ọlọ́run àgbófinrọ ọlọ́run máa takọ́ dámà ní ìgbàmì àwọn èyí tó ti gbáwájú ní ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò rámù ìjẹ̀ lórí àti ìtò kéré àti ìtò tóbi nú ẹ̀ ìyàyí làwọn àfá àti wá dé ìbọ́lọ́run bá ń sàdéhùn pé bẹ́yẹn bá ti ṣe nǹkan báyìí yóò rẹ̀ san yóò rá foríjì pé yóò mọ̀ jẹ́ lórí sọ̀fá irun zùnú bí lákàbà irun ha pé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ní ọmọ níbẹ̀ o àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ṣẹ̀ kéékèèké ó lè a ń súnmọ́ ìyàwó ẹni nígbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn ilé ìkàbá ìlú gbòrò àwọn ẹ̀ṣẹ̀ jankan-jankan ní bíyàn bá ìrìnmọ́ dánwò àwọn wọn ni o tí ó bá rà foríjì yóò tọrọ àforíjì lọ́dọ̀ ni o yóò túbá ni o yóò jáwọ́ mẹ́ ni o bí ṣùgbọ́n lórí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àkóṣeéṣe kí téèyàn bá kàn ti gba automatically bó ṣe nípa nínú àwọn onímọ̀ ẹlẹ́bí al-Imam Ibn rahimahullah nígbà táwọn débilú àwọn àdísì báyìí tán wòye sí àwọn níbà wọn mọ̀ tí ń wó yìí ó mọ̀ ń jọ bí pé àtẹ̀tẹ̀ ńlá àtẹ̀tẹ̀ kékeré mọ́ lọ̀rọ̀ ikó sínú kódà tó tún mẹ́rin lé ń bẹ̀ débi pé ó bá fà kan bá ilé ní òrí bẹ́ẹ̀ eboyá àbẹ́sẹ̀ kéèkéé nìkan ni kìí ṣe ńlá àwọn láfà náà sáàṣìṣe báfà tó bá láwọn àfà súnà panupọ̀ lè lórí bẹ́ẹ̀ bá ti ṣe àwọn wa ní pé ọ̀rọ̀ tí bàbá Ibn Kathir sọ yìí gan tọ́fẹ́ mọ́ ọ̀nà kankan máwọn àgbààgbà bá tí wọ́n ti lọ kódà ní kóhùn àwọn ganan sàṣìṣe nítorí pé tó rinlẹ̀ náà ni pé lórí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àfikà tọrọ àforíjì lórí ẹ̀ a máa àtàtọrọ àforíjì àtàtọrọ àforíjì alórí ilé tí wa pẹ́ṣẹ̀ kéékèèké ò lè táǹsọ fún wa bẹ́ẹ̀ kẹ́ṣẹ̀ kéékèèké kò lè gbé wa wọná kí a ló fi wá lọ́kàn balẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ni wà ìnàmà náàrù min mustashghari sharari láwọn afáàmọ́ wí tabari iná kan tó tóbi ẹ̀rì mọ̀ iná wá ń jó dídílé iná tẹ́rí tí ń jó dídílé pẹ̀tẹ́sì ó tẹ́fà lọ náà dáadáa ìjọ tí náà bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ báyìí gbogbo bẹ̀rẹ̀ bóyá ní ọmọnìyàn ọmọnìyàn ló wá di tó bẹ́ẹ̀ náà ti bí ẹ̀bá wo pẹ́sẹ̀ kékeré ẹ̀ṣẹ̀ kékeré ẹ̀ṣẹ̀ kékeré nígbàtà bá déwájú ọlọ́ọ̀tọ́ bá kó kékeré lè náà kékeré lè náà kékeré lè náà nígbàtà bá lóògbé ẹ̀ lórí ara wọn kí ni ó padà wá dìjọ náà yóò dẹrù ńlá ńlẹ̀ náà so otu sí pé ìyí tí ó bá padà bí wá dẹrù ńlá ọlọ́run ti lo láti lè fi pé kan fi dẹ ọ̀rọ̀ náà fún wa alanabiwa muhammad sallallahu alaihi ṣàdéhùn pé ramadan ẹni bá gbààwẹ̀ oṣù Ramadan imanan ní ti pé yẹn nígbàgbọ́ pé ah, ọlọ́run náà ló ní àgbà wahtisaba àti ní ti pé yẹn bí ẹrẹ tí ẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run annabi ní gufira lahu ma taqaddama min dhanbi yóò rá foríjì lórí tó bá ti bá wájú mẹ́ṣẹ̀ rẹ̀ ẹ̀dẹ́ àwọn àbúrò rẹ̀ iná ló tún wá gbẹ́gbà ọ̀rọ̀ mí iná kọ́lọ́gbù mọ́sá àgbàgbánú àwọn sàbínú inú àwọn ẹjọ́lọ́wọ́ bá lóun sábàbí tí ìsìláàmù fi tàn ká débi ó tàn ká lè ní àbúrò ìrámọ̀jẹ́ kan nítorí pé ó kéré ní ọ̀rọ̀ tẹ́fẹ́ yẹjú ní ìsìláàmù tó wáyé pàdé náà nínú sọ̀rọ̀ náà nígbà ẹ̀bá wo lọ gbogbo àdífì tẹ́bá fi yẹjú ẹ̀ aláyàbúrò ìrá ní bá àárín mi tí èso òun o àmọ́ ẹnu àwọn sàábé abá kó wọn jọ pé ah, á tàbí ẹ̀ ló fọ́n ìmà náàbì kájù èèyàn tó tó jù wánú àwọn àhàdé ìyẹn ló fà á ló jẹ́ sí àwọn ọ̀tá Islam wọn rẹ̀ lòmíì náà tán fẹ́ àtàkì níbi ọ̀rọ̀ kágbàdé ìwà tó tó Abu Huraira ní wọ́n fi máa fi gbogbo wà tí wà ròyìn ẹ̀ látàrí kébí atán bá fi ròyìn ẹ̀ ipò rẹ̀ ó lè kéré lójú ẹ̀mí ti wá wọ́n fẹ́ ọ̀dáre ti ẹ̀lẹ́mí wà káàkiri wà rò so ìdínú àbúrò ìrànlẹ́ta gbọ́rọ̀ fẹ́ràn ní àwọn sàábé ni ká mọ́ gbọ́rọ̀ àwọn tí máa ń wú ikú ipa rẹ̀ owó oríire ìwòlàbúrò oríire wa ní Islam àbúrò ìrà ìlú wá gbẹ́gbà wọ́rọ̀ ni wọ́n sọ mú wapá nínú sọ pé bá aljanna kalẹ̀ wa ghulliqat abwabun niran bọ́ bá sílẹ̀kùn aljanna ó yá àwọn ilẹ̀kùn tó wọnú lé náà lẹ́mọ́ lọ rí ti pa wa suffidati shayatin àwọn ọmọ ogun èṣù olúwa nìkan máa lọ rí dè wọ́n mọ́lẹ̀ ẹ máa lọ rí dè wọ́n ǹjẹ́ ìtumọ̀ futihati abwabul jinan àbí abwabul janna gẹ́gẹ́ bí ìwáyà ilé ìtànkì kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ dáwọn àfáwà púpọ̀ púpọ̀ púpọ̀ nínú ẹ̀ ni wọ́n ní pétọ̀ ọlọ́run ó mọ̀ ṣe iṣẹ́ olóore táwọn èèyàn mọ̀ rí àjẹ́jẹ́ yóò mọ̀ sí rọrùn fún wọn lóṣù Ramadan ah, bábá mọ̀ túbá ilé wọn wọlé nígbà àti pé ńgbà tí oṣù Ramadan bá dé ẹ̀mí kálukú mọ́ rọ̀ ẹ̀mí wá rọ̀ láti ṣe láti ka Al-Qur'an ẹ̀mí wá rọ̀ láti gbàwẹ̀ ẹ̀mí wá rọ̀ láti fi owó gan ṣe tọ́lọ́run ẹ̀tẹ́lì wá bá sì ti rọ̀ báwọn sẹ́rì àwọn jẹ́ tí ó gbọ́ àlìjọ́nà náà ni ẹgbẹ́ wá ti sílẹ̀kọ̀ àlìjọ́nà lẹ̀ fún wa náà wọ́n lè kọjá bí wáàbù ní ìrọ̀ wó tilẹ̀kùn lè náà kí ní túnmọ̀ tí ẹ̀ ẹ́ ní túnmọ̀ rẹ̀ náà ní pé àwọn iṣẹ́ tí ó bá mọ́ gbé ní wọ́n náà kò ní gbé wùyàn ṣe ní oṣù Ramadan kó lẹ́ṣẹ́ ní pé ní oṣù táwọn tí bá máa ń wù àbàjẹ́ máa ń kọ̀mpléènì ju Ramadan báwọn aṣẹ́wó wọn bá ti ń kọ̀mpléènì bẹ́ẹ̀ náà làwọn ọlọ́tí ló mọ kọ̀mpléènì tí ìtọ́ láwọn kan láwọn àdúgbò kan táàbí dákọ̀ rẹ̀ lékún bẹ̀rún nígbà tí wọ́n fẹ́ ṣàlàyé àgbákò tó bá wọn àwọn táwọn yí àwọn prostitute èkó ní wo àwọn tí wọ́n ń tàdí wọn jẹun wọ́n ti tán láwọn ti jẹ́ ti aṣẹ́wó wọ́n bá polówó pétọ àwọn ọmọ bẹ́ẹ̀ rí kọ́sọ́mà mọ́ pé kódà bí tó jẹ́ ti wá dé yìí ṣe bí iye kan làwọn ń ṣe tẹ́lẹ̀ àwọn fẹ́ dínwó rẹ̀ wálẹ̀ ilé ìtumọ̀ sí wà gúnlé kọ́t abúwábù ní irọ́ àwọn ẹ̀kúnlé náà náà tí wọ́n mọ̀ tí pa tó ń gbà tí wọ́n tàmọ́ tó nígbà tí èlò lẹ́mọ́ ń sọ fún àtọ́lẹ̀ sí ibá ìlú da àwọn bẹ́ já ibá ìkú mẹ́ bí látàwọn bá já bóyá àbówó ní sàwọn èèyàn ni àwọn ọmọ pé àkókò tá wà ní àkókò ní àkókò ọ̀wọ̀ ni tọ́lọ́rọ̀ Allah subhanahu wa ta'ala ó nínú oṣù Ramadan ó tilẹ̀kùn ilé náà anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó tó wá tẹ̀síwájú fún wa pé wasufidati shayatin ó ní àwọn ọmọ ogun èṣù wọ́n dè wọ́n mọ́lẹ̀ ìdí àwọn ọmọ ogun èṣù mọ́lẹ̀ yẹ ká mọ̀ túmọ̀ rẹ̀ èmi mọ̀ áwò pé ẹ á èbí tó ti gẹ́gẹ́ náà dí àwọn ọmọ ogun èṣù mọ́lẹ̀ yìí náà a padà sí rí àwọn iṣẹ́ tí ó mọjọ mọ́ pé tí ìbá jẹ pé yẹn bá jẹ́ pé ṣe ìtọ́nù nínú lóyàn kò yẹ kí irú nǹkan báyìí ó mọ lọ à ń padà tún rí náà pé ó túmọ̀ sí pé ó yẹ ká wò yẹn sí àdéfì òní ẹ̀ o ìyẹn pé ó túmọ̀ sí pé àdéfì yóò ní ìtumọ̀ ẹ ìtumọ̀ rẹ̀ náà ní pọ́lọ́wọ́n owó bí àwọn ọmọ ogun ìṣúmọ́lẹ̀ àwọn tó jẹ́ àwọn àgbákò nú àwọn ṣàyàtẹ́ ọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala yóò dè wọ́n lára àwọn èèyàn tẹ́ mọ̀ wó pé ah bí è bá ṣe pé ṣe ìtọ́nu ṣe ń lò wọ́n ni kò mọ̀ yẹ ká mọ̀ mọ́ rí nǹkan báyìí lára wọn mọ́ lódodo gbogbo wa náà là á mọ̀ gbangba gbangba pé bí rọ̀mọ̀dọ́nù bá ti dé àwọn ọmọ ogun èṣù lóòótọ́ táwa náà bá mọ̀ nínú àwọn shayatinul ins nínú àwọn èèyàn bí èṣù èṣù bí èèyàn a rí pé ìwọ̀wọ̀ wọ́n dìkù tí rọmọdọ́nù bá ti dé a rí bẹ́ẹ̀ lára tiwọn mujarrad pé rọ̀ akàbọ́sílò oṣù rọmọdọ́nù ẹ máa rí wọn tó yẹ pé gbogbo wà pálapàla wọn máa dínkù gbogbo wọn wọlé àwọn èèyàn wọ́n kidnap àwọn èèyàn wọ́n rape àwọn èèyàn gbogbo àwọn aláburú tá mọ̀ tó mọ́ ṣe fáwọn èèyàn a mọ̀ wá rí tí gbogbo ẹ̀ tí ó mọ̀ ṣe kí ni jama gbogbo mọ̀ wá dínkù a ní mọ̀ gbọ́ mọ́ púpọ̀ gbogbo èyí tó ti bẹ́ẹ̀ dàbí pé ó kéré lójúmọ́ kan Nàìjíríà wà lè ní tẹ́bá lẹ́ sí ẹ lè gbọ́ pé wọ́n rèpù ọmọ ọdún mẹ́jọ kan àwọn láburú ó pọ̀ tẹ́ mọ́ gbọ́ láwòkò tàwà yìí nìsì àmẹ́jẹ́ kí rọmọdọ́nù ó dé kí rọmọdọ́nù ní bá ilé ti dé tó wọlé pé oṣù rọmọdọ́nù wọlé bẹ́ẹ̀ ni wàdìpá kan mọ̀dìpá ni mọ̀ gbọ́ mọ́ni bàbá mọ̀ gbóyún wàdìpá kan mọ̀ gbọ́ díẹ̀ díẹ̀ so a máa gbórí jẹ pé ìta fi mọ́ ń gbọ́ mẹ́wàá márùn lójúmọ́ orí ọjọ́ mẹ́ta ń gbà ní alè àmọ́sẹ́ ẹbú tán ti ṣe kalẹ̀ ń kọ́ pítàwọn afá gbà yọ̀nù kéèyàn má ṣe èméjì lórí ọ̀rọ̀ ànábì pé ànábì ni wọ́n dé àwọn ọmọ ogun èṣù mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ àmọ́ ti láwọn ẹṣẹ́ kan tán ti parí kalẹ̀ ó ti láwọn ète Ramadan àwọn ni so àwọn ète àti ìwàkiwà àtàwọn láburú tán ti fi lọ́lẹ̀ tán ti gbé ó láwọn èèyàn ó padà mọ́ wá padà sí nígbà tó bá di pé oṣù Ramadan ló bá dé ìdí nìyẹn láti mọ́ wá rí ẹyọ kan méjì ní ìwà tẹ́mọ̀ wó pé ah, èṣù ló sì tẹ́ ní ìṣẹ́bọ́sì náà ti dé àwọn ọmọ èṣù mọ́lẹ̀ ìdí ìtumọ̀ pé wọ́n dè wọ́n mọ́lẹ̀ ni pé aláburú tẹ́mọ̀ rí kò ní pọ̀ tó yìí tí ẹ̀mọ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ẹgbàá wa kan gẹ́gẹ́ bí alimamu Tirmidhi rahimahullahu ta'ala ma ti gbá wá nùtíra ti wọn ẹni wà yunadi munadin olùpẹ̀pẹ̀ kí o ma wá pẹ̀pẹ̀ sí wánú ayé ń jọ náà ìjá kí ní o ma wí fún wa yóò ma pariwo yí pé ya baghi al-khairi aqbil bá ń ìwọ́n tó bá mọ̀ kí wọ́n náà fẹ́ jọmọ àlìjánnà akbil wọ́n bọ̀ wá báyìí ìwọ́n náà mọ̀ bọ̀ wá darapọ̀ mọ́ wa wọ́n ní àwọn amọ̀gbóhùn yíjọ náà tí wọ́n mọ̀ pariwo ẹ̀ kì í ṣe páwọn ọmọ bẹ̀tí mọ̀ pariwo tí wọ́n ni wọ́n ti ẹ̀kọ́ kan mọ́ sáburú lórí ilẹ̀ nìkan lọ́mọ̀ akọ̀sír ìwọ́n náà mọ̀ dí aburú rẹ̀ tó ń ṣe mọ́ dínkù ìwọ́n láburú rẹ̀ tó ń fọ́nká lórí ilẹ̀ ìwọ́n náà mọ́ dínkù walillahi utaqa'u minan nar ẹni ọlọ́run ọba wá ní àwọn èèyàn kan tó ṣe pé ọlọ́run ọba ó bọ okùn iná okùn ìjọmọ̀ọ́ná sàtífíkéètì ìjọmọ̀ọ́ná ọlọ́run ọba ó wà bọ kúrò lọ́rùn wọn wàdálíká kulla layla ìyíùn sì gbogbo alálẹ́ òní yóò máa rí bẹ́ẹ̀ gbogbo alálẹ́ ọlọ́wọ̀n bó mọ̀ òkú ọdá ẹ̀yìn yìí tí yín ayọ̀ yín kẹ́yìn ó mọ́ jọmọ náà mọ́ ṣòkò sí tí ó fà kẹ́ mọ́ jọmọ náà mọ́ nígbàtí pé bí alẹ́kọ̀ọ́ kan ti lẹ́ni kálukú wa ní ṣe olóore ṣe akúlò hàdà wà dáàkà gbogbo táǹkì látàárọ̀ yìí kò sí tí ń tọ́ka sí fún oṣù ni o oṣù tó nípò níwájú ọlọ́run òun náà ni oṣù náà jẹ́ bákan náà àtúkí àdísì mí fún ẹlẹ́kẹta náà afọ́wà Abu Hurairah radiyallahu an o náà ló tó gbẹ̀gbà wáyùn náà ẹ̀rí pé àdísì aláwọ̀kọ́ ta ké Abu Hurairah ẹlẹ́kẹjì náà ẹni yìí láà nínú kìí ṣe pò tó kéré ẹni tá gbọ́dọ̀ bàbára ní alójíṣẹ́ wá sọ fún níjọ́ kan alọ́díṣẹ́ ọlọ́run rọ́kíyà mímbàr ogun mímbàr ní jọ fàkàl bó ti dẹ́sẹ̀ dé mímbàr ló bá sọ wípé àmín lẹ́ẹ̀kíní ó tún wí bẹ́ẹ̀ àmín lẹ́ẹ̀kẹ́ lónú ẹ̀kejì ó tún wí bẹ́ẹ̀ àmín lẹ́ẹ̀kẹta àá fàkíl aláhu èyí ló wá mú wọn bere béèrè lọ́wọ́ ànábì pé máa kún ta tẹ́sínà òhàdà eléyìí tó ṣe yìí ọ̀yẹ́ sábà ṣe o wù níwà lẹ́ni yìí kìí ṣe wà rẹ kìí sí rẹ ogun mímbà rí kọmọ wá sàmì lẹ́ẹ̀mẹ́ta a, pa sí ṣàdúrà kí ló lè bí wa ń dá wọn lóyìn pé kọ́ọ́lá lé Jibril ànábì lémi náà kọ́ lo ló bẹ́mi náà sọ̀rọ̀ àmọ́rọ̀ tí rọ́gìmá àǹfì abd rọ́gìmá àǹfì abd pé àá ah, ah, ẹnìkan mọ́ jìnà síkẹ ọlọ́run o ìgbẹ́ jìnà síkẹ ọlọ́run mọ̀ ti bẹ́ nìkan ìjáta ní oníjìbìrì lọ wọ́n sọ fún pé dákọlọ ramadan kóṣù ramadan ó wọlé báyàn ó wá wọlé tó ẹni náà fálàmì ó gò fàrùláà a wá bẹ̀rẹ̀ rọmọdọ́ọ̀nù láti bẹ̀rẹ̀ a fi wá parí oṣù rọmọdọ́ọ̀nù dé ọgbọ̀n kò sí láforíjì ọlọ́run à irú yíhun à ó ti jìnà síkẹ ọlọ́run ó ní mo sì ní àmín àkómọ rí bẹ́ẹ̀ fẹ́ ní náà ilé ìtumọ̀ sí pé rọmọdọ́ọ̀nù Ah, ojúmọ̀ sí pẹ́ni náà tí ọlọ́run ò kọ́ ríre máa ni ọlọ́run ò kọ́ máa ni o ní a fi ké lẹ́ẹ̀kẹ́pá ní pé wọ́n ma parí pé yá bá gíyà lè khairi aqbil ìwọ tó fẹ́ dáadáa ìwọ sáà mọ̀ bọ́n tiẹ̀ wọ́n yà bá gíyà sharri aqsim ìwọ aláburú àmọ̀ dáadì burú rẹ kù nínú oṣù táwà yíkọ́lá ni ẹlẹ́kẹta tó mú ṣe ó ní ẹ̀tọ́ dárúkọ ànábì lọ́dọ̀ rẹ̀ tí ò lè sallallahu alaihi tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ ló kọ́kọ́ ló bó ní ẹni tó didi rọmọdọ́ọ̀nù balaye ti tí wari wá rí oríire rọmọdọ́ọ̀nù sí e, ọlọ́mọsìnmi àti o kullu hadha gbogbo a mọ́ ń sábà fún wa lápèjúwe kan bí oṣù yìí ti rí àpèjúwe òwúwà ká mọ́ dímú gbogbo wa àpèjúwe tó kàn lè fi sún ọ̀rọ̀ yìí méjì gbọ́ wa ni kìí ṣe póhùn gangan ni bí rọmọdọ́ọ̀nù ti tó rọmọdọ́ọ̀nù ju àpèjúwe ta fẹ́ mú wá yìí lọ àmọ́ káwa náà ó kàn lè rí nǹkan tó jọmọ́ pé tí ó lè jẹ́ kọ́rọ̀ òye wa kí lápèjúwe náà àpèjúwe náà ní pé oṣù rọmọdọ́ọ̀nù àtóríire táwọn èèyàn ó ṣe nú ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ilé ńláńlá kan tá a kọ́ kalẹ̀ yìí ilé ńláńlá tá a wá kọ́ kalẹ̀ yìí yàrá wá pọ̀ nínú ilé yìí yàrá ń bẹ lókè yàrá ń bẹ nísàlẹ̀ àwọn yàrá yàrá tá wá kọ́ sínú ilé yìí oríṣiríṣi nǹkan la wá kó sínú yàrá ọ̀hún bí wọ́n bá wọnú yàrá míì ó lè jẹ́ gold ní ó bá ń bẹ̀ẹ́ bíyàn bá wọnú yàrá míì ó lè bá dáyámọ́ndì mẹ́ bíyàn bá wọnú yàrá míì ó lè bá sílvà mẹ́ bíyàn bá wọnú yàrá míì ó lè bá ríyàlì tí wọ́n ná Saudi Arabia mẹ́ bíyàn bá wọnú yàrá míì ó lè bá díráhàmù tí wọ́n ná ní Dubai mẹ́ bíyàn bá wọnú yàrá míì ó lè bá 1000 notes táwa náà ná Nàìjíríà mẹ́ bíyàn bá wọnú yàrá míì ó lè bá wọn tó ṣe pé àwọn dọ́kúmẹ́ntì bí àbẹ́ àwọn fáìlì kan ni tí ó yẹ pé kó kàn buwọ́lé kó kàn sáyìn pé mo lọ́wọ́ sí ni àṣẹ ìtumọ̀ mo lọ́wọ́ sí rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pẹ́tọ̀ àti fi ẹjẹ olórí ìlú báyìí báyìí dọ́kàn mọ́ kó owó ti wọ́ kọ́ wá sọ fi hàn pẹ́tọ̀ irú inú léyìí o gbogbo ń tọ́ bá mọ̀ láti fi kó nǹkan lọ rí mọ́ wá o àmọ́ odidi oṣù kan lọ fi láǹfààní kọ́ kó tó bá wù ọ́ kèésì ṣe pé bọ́ bá ti kó kan ọ̀gbọ́dọ̀ kó mi bó bá rọ ọlọ́run kan kó gbogbo ẹ̀ àǹfààní rẹ̀ wà tú ọlẹ̀ bó bá ti rọ ọlọ́run ní mọ́ kó gbogbo tí máa ń bẹnú ẹ̀ bọ́ bá mọ̀ pọ̀ lé kó gbogbo ẹ̀ kánídàájí tí ń bẹ́ẹ̀ lọ́bẹ́ kó wọ́n sá lọ pìpì ara rẹ̀ kódà kèésì pé dandan kọ́ yeke pólíbàgì lọ gbé wa tọ́ bá mọ́ tó ju pólíbàgì gbogbo tó ọba mọ̀ ní ọkọ̀ wa kódà kejì ṣe tún lẹ́yọ kan bọ́ bá lè kẹgbẹ̀rún tí ó láwà a ní gbogbo tí ń bẹ́nu ẹ̀kọ́ wa kò afọláǹfààní rẹ̀ ẹ dákun kó wá jẹ́ pé mọ̀lẹ́bí wa lẹni tán fún irú opportunity yìí létọ̀ ẹ̀ràn káwà mọ̀lẹ́bí kó tó lọ a ṣe family meeting bí bá ń bẹ lọ́hùn a mọ̀ ṣe family

ó ti mọ̀ pé wọ́n lọ o ẹ̀ká náà ti mọ̀ pé rọmọdọ́nù ń bọ̀ báyìí tó ẹ̀ká tó tí ó ti mọ̀ múra kalẹ̀ o ó wá lọ́jọ́ kìíní ó lọ́jọ́ kejì ó lò dájẹ́ ọjọ́ àwọn mọ̀lẹ́bí ti ń ṣe o <laughs> ọmọ wa fẹ́ dé ó dá ń bi tẹ́lò mí ó fọ́ nìdé ọmọ tí ó tí ìmọ̀rún tí ó kò bọ́ yóò sì mọ́ lọ́rẹ̀ jẹ gbèsè kalẹ̀ ní kódà àárí inú wa ní tí ó ẹni tí ó ti mọ́ náwọ́ sáwọn ọkọ̀ tó ń wọ́jú pé ọkọ̀ wo lẹ́rò pé mò ìyẹn lè mọ́ gùn náà ẹlòmí ò àmì mo súnmọ́ àwọ́bá ah, ni ọkọ̀ dénà kì ní kan báyìí lówó tèmi oná ti máa lọ ná mọ́tò yóò ti máa ná lé jàmá kásìkò tán wá fẹ́rin yóò ṣùkan rẹ̀ wá dé wá jáde sí wa ẹbẹ̀ pé ń jọ tí ó bá jáde gan tí ó bá sẹ́ntẹ́sìn bá yé láàrin wa àgbò níjú àgbò ah, ni ó wọ́ bẹ́ẹ̀ aláìmorí dọ́là tó ń sọ ẹ̀ aláìrí gbogbo àwọn góòlù tán pè yẹn mórí gbogbo ẹ̀ kódà mo rí náírà mo rí ríàl ẹgbà tó wá rí bó wá ní ah èmi kàn èmi kàn kọjá mo kàn mo kàn èmi ti jáde padà ah jẹ́mọ́ a rí pé gbogbo mọ̀lẹ́bí ni ó dá ọjọ́ tí gbogbo pé ah tí ó sì ní dá mọ́ láyé kí ló fà ní pé àǹfààní ayé lásán láwọn tó rá fi Ramadan wà jùlọ tá à ń sọ yìí lọ ó ní Jibrilu ṣe sọ̀rọ̀ ẹ̀fà nẹ́bí pé ah ó tafẹ́ ni náà o ẹni tí ó rí di Ramadan wá bá láyé tí ó wára foríjì Ọlọ́run eléyìí ń tọ́ka lórí pé ọlá fún wa nínú ká gbàwẹ̀ nínú oṣù Ramadan so káwa náà ká mọ́ra kọ́lọ̀ mọ́sá ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ wá rí agbọ́dọ̀ ṣọ́wara wa lára ń bí kinní kan kíní nǹkan náà wa lára fún Ramadan a gbọ́dọ̀ jẹ́ kíkí ni jama nǹkan kan ò gbọ́dọ̀ bọ́ fún wa ìyẹn ni pé ń bí àwẹ̀ gbígbà a gbọ́dọ̀ jẹ́ kí kankan wà nú ọjọ́ náà tá à nílé fi gbà àwẹ̀ àbí tá a bá lẹ́ excuse tá padà mọ́ kí fúnra lókun insha Allah èéṣe onálẹ̀gbà Abu Humama mátàlẹ̀jà albahili olórí mo gbọ́ tó ti ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tí ń sọ báyìí pé baynama ana na'im ó lànàbí ni bayna ana na'im ó ní ẹ̀rí láàrin ìgbà tí mo ń súnjọ kan àtàní rajulan ó láwọn ọkùnrin méjì kan bá wá bá mi fa akhadha àwọn ọkùnrin méjèèjì wá mú nǹkan kan dání jẹ́ kí náà mú ìdọ́bọ̀ ẹ̀yìn ó ní wọ́n wọn wà ń bí abíyà mi fa'ata ya bí jábàlá wa'ira ọ̀nà wa gbé mi débi òkè kan wa'ira òkè tó ṣe pórí gbágungbàgun gbágungbàgun bẹ́ẹ̀ lòkè náà ti rí fàkọ́lá ó láwọn méjèèjì wá sọ fún mi pé isad wọ́n sọ pé kí ni jama isad oláwọn méjì wá pàṣẹ fún pé òkè yìí eré ànábì ma gùn ma gùn òkè tó rí gbàgbàgbà fakultu òṣèlá Muhammad sallallahu alaihi wasallam ó nígbàtán ní gùn òkè tó rí gbàgbàgbà yìí ó ní mo wá ń sọ fún wọn pé inni la utiqu ah ibi tẹ́ ní mọ́gùn yìí agbára mi ò àkóṣójú ọ̀nà yà yìí ó ní fàkàl ọlọ́kùnrin náà bá ń sọ wípé inna sanusahiluhu lak ma wọ́rí àwà ọmọ bá ti ṣe rọrùn fún ọ̀tọ́ bìrìdù anábẹni fasoid musáàrí pé gbogbo kìnà mo dórí òkè náà tán ìdá bí aswátin ṣadídà annabi ní bẹ́ẹ̀ ni gbọ́ kan tí ohùn náà lágbára kult annabi ni mo bá sọ ha ma hadhihi aswát ah, àwọn tí ń gbọ́ yìí irú àwọn ohun wo ni a ní kọlu annabi ẹ̀wàáú ahàlìnà pé èyí lọ ń gbọ́ yìí ariwo àwọn ọmọ náà lọ ń gbọ́ àwọn ọmọ náà lọ ń gbọ́ tán pariwo anábuwa Muhammad sallallahu alaihi wasallam o ni tó ń bí táwọn ti rá àwọn ọmọ náà annabi qawm anábìnrin labá rí àwọn èèyàn kan àwọn èèyàn tá rí mu'allaqina bi araqibihim gìrìgíṣẹ́ ẹ̀ṣẹ́ wọn onábìṣù wọn múkè mushaqqaqatun ashdaquhum gbogbo ẹ̀kẹ́ wọn báyìí ló ti là nígbàtí wọ́n rí wọn tasilu ashdaquhum dama gbogbo páríkẹ wọn báyìí ah, ó lẹ́jẹ̀ ní sọ̀jáde lẹ́ qal qultu man ha'ula Ah, ó ní mo bá ní àwọn òwò mú rí tán sàgbákò yàbá yìí kọ́ọ̀lá ó láwọn ọkùnrin méjèèjì tán mú mi mòkè yí lójú oorun tí mo ní lálá yìí ọ̀rọ̀ tán wá sọ ni pé àwọn tó rí tán jẹrú yà àwọn tó wọ́n ṣe kí ni jama àwọn tàbí ń jọ̀sán àwọn tàbí ń jọ̀sán yìí ó pẹ́ tó yẹ pé ó ti bẹ̀rẹ̀ àwẹ̀ látàárọ̀ ó kàn jọ̀sán ni akẹ́wọ̀gẹ́ ah ebi yẹn ti pa mí ju èmi ò lè fi inú mi pa mí ò lè bóyí ebi panú mọ́ tó sì lọ́dẹ̀ jà irú wọn náà wọnú ìyàyò ọlọ́mọ sí mi àti ìwẹ̀ abẹ́ntí ẹkẹ́ bá ti náà ni owó tí ló sì jẹun pé ah, à ìrókè mi pàdé ìkéwẹ̀ bí á jí àláyé àà ah! agbápòtà alkiyama jù bẹ́ẹ̀ lọ ọlọ́mọdé mi àti yíò sórí ibú fanábi láwọn ẹni tí wọ́n tán jẹ́rú yàyí lọ́wọ́ tán fi kókósẹ̀ wọn so wọ́n mókè tán wá dá orí wọn kòbò tí gbogbo páríkẹ wọn ti ya kí sì ní ó mú páríkẹ ya ariwo ní ariwo yéè àà ah, yìí ariwo yìí páríkẹ ó ya páríkẹ tó wá yà yìí ẹ̀jẹ̀ ó mọ́ wá sán bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ó mọ́ sàn la hawla wala quwwata illa billah ọlọ́run mọ́jẹ́ ní àti yóò jẹ́ ní ẹ̀yìn wọn ti nira ti nira ibẹ̀ náà ni wọ́n mọ́ wá bẹ̀m̀bẹ̀ nínú náà ìjá kí náà ṣe wọ́n ṣe ìkẹ́ méjì kọjá kó rọmọdọ́nù dé wọn gbà rẹ̀ wa ni àmọ́ ní ah, jẹ́ kéyìí a ṣe mójú àlálà

هذه رؤية الأنبياء طوى النبي الله بلالا علاوة إما أن تكون تشريعا إنه يقول الله بعد في قفل كالفون inú pé pé ṣẹ̀rí àkànlúwẹ́ lọ́lẹ̀ fún ẹgbẹ́tọ̀ nǹkan yìí ti dò fí ó ti dẹ̀sì bẹ́ẹ̀tì máa ṣe rẹ̀ wáyé máa ń tẹ́kù na wáyà ó sì lè ṣe é ṣe pẹ́tọ̀ abẹ́kọ ọmọ nǹkankan àmójú àlálàfẹ́ gbígbà ẹ̀rìwáhùn aláàdáwà náà rí ọlọ́run lórí yá sí ìkàn tí gbogbo wa náà tí ò sẹ́ni tí mọ́ ń takò ní wa olúwawárí sì pa fún wádùn àdùkùránì náà ni ó dá àwọn ẹni tí è ṣe mùsùlùmí táwọn náà láwọn nígbàgbọ́ sáwọn tíra kan náà àwọn náà mọ̀ pàtàn kí nìtàn yíò náà nìtàn nẹ́bùwa Ibrahim alayhi salatu wassalam anábí Ibrahim ló pọ̀ ọmọ rẹ̀ jòkó èyí tí kálukó mọ̀ pàtàkì Ibrahim ń gbà tí ń wọ́ ọmọ tí ò wá rí ló bá nílẹ̀ Ọlọ́run tó bá ti fún náà fún èrè Ọlọ́run ọmọ pàtàkì tán mọ́

ìjúmù rẹ lójú àlá fọ́nbòrò máa za tààrọ̀ ilé ọmọ mi ìwọ náà bá wòye sí kí ìwọ náà rí sí ẹ̀ríwọ̀n ibi láti mọ̀ ní pé kìí ṣe pọ́rọ̀ ó sàdéhùn pé ẹjẹ́ bá bímọ ìwà pàmúrẹ̀ ọlọ́run àá mo lọ ti rí yóò lọ́lọ́pọ̀ àn àwọn Ísírẹ́lì yá ti fi wọnú ìwé alùkùránì ló pàtàn rẹ̀ o alùkùránì nígbà tánàbí Ibrahim wá sọ báyìí fọ́mọ rẹ̀ pé mo mọ̀ lálàá pé ìdúnbò rẹ̀ ilé ọmọ mi kí ni ìwọ náà ti ẹ̀rí sọ̀rọ̀ àláti mo láyìí ẹwà owó ìsìlá anábí Ismail fọ́ anábí Ismail alayhi salam ó wá fún bàbá àtijọ́ mọ̀ pé bẹba ti lárò alábáyẹ̀ ànábí ọmọ aṣẹ́ nù ẹ̀rìgbónà mọ̀ tún mọ̀rù lóró ẹgbẹ́ bàbá mi àṣẹ tó náà pa ọ̀rùn mọ̀ sí ọlọ́run ó ti mọ̀ kí torí kí táwọn ànábí ọlọ́run bá lálàá ó lè jẹ́ pọ́lọ́run fi so ń gbà tó ti wá pàá láṣẹun ilẹ̀ bàbá mi ṣe tọ́lọ̀ ọba wí sàtẹ̀jídù ni insha Allah mina sọ́bìrí ọdí àbá bàbá mi ń fún ọba iwale lè ṣe tọ́lọ̀ pàá láṣẹ yìí ọba náà anábí ibrahim ó tẹ̀ra rẹ̀ lẹ̀ anábí ismail yóò ju ara rẹ̀ lẹ̀ kí bàbá rẹ̀ ó ní dúró ẹ̀ kódà níbi dọ́là nìkúrá ní pàṣẹ ọ̀tọ̀ yìí dé anábí ismail alayhisalam ó ti dọ́mọ tó yíò ti mọ̀ wò pé àdúgbọ́gbọ́lọ́ ah, ah, fún mi náà lọ́mọ tó níbi dọ́là wọn kọ́ọ̀lá ya bù náà ó wá ní àìrí ah, ọmọ mi mo mọ̀ rí báyìí báyìí lójú àlá anábí Ismaili ṣílọ́sì ó ní tọ́lọ̀ ọba pa iláṣẹ ní ẹṣẹ torí pàṣẹ ọlọ́ọ̀lá láwọn anábí ọlọ́run tí ó bá ti wá jẹ́ àṣẹ yóò jẹ́ pé wáhù yóò jẹ́ pọ́lọ̀ fẹ́ fún wọn ní ìrò pé á ah, nǹkan báyìí báyìí ó padà ṣẹlẹ̀ lásìkò kan báyìí báyìí ibo láti rí yóò Yusuf alayhi salatu wassalam òyìn ò tàbá dénú Yusuf Quran chapter 12 kàmí lẹ́bùkọ́ àti ibi tọ́lọ́wọ́ bá gbé láti bẹ̀rẹ̀ adẹ́bì Yusuf alayhi salatu wassalam ó náà dídì sọ ní onílẹ̀ bàbá mi ó ní ní ra'aytu ahada ashara kawkaban ilẹ̀ bàbá mi mo mọ̀ rí ìràwọ̀ mọ́kànlá wash-shamsa wal-qamar ilẹ̀ bàbá mi mo rí òrùn mo tó lóṣùpá ra'aytuhum gbogbo wọn mo mọ̀ forí kalẹ̀ fún mi nígbà tí bàbá gbọ́ bàbá ti gbọ́ ọmọ tó bí àwọn ànábì Ọlọ́run yìí lálàá ṣe bá lágbọ́ alámọ̀mọ̀ ń sáà náà alá tí wọ́n tí ò bá jẹ́ pọ́lọ̀ ń fẹ́ gbófin lé wọn lọ́wọ́ yóò jẹ́ kó fún wọn ní ìròyìn tí ó ṣẹlẹ̀ ìdínú tó bí ẹ́sìkè ìtànábì Yusuf alayhisalam tá a bá wo bí tó padà parí sí a rí pé àti tí ó ṣẹlẹ̀ sí lọ́jọ́ iwájú lọ́lọ́run fi ràn lé ojú àlá onáwà ní tó ṣẹlẹ̀ bí tànábì tàbí kí yóò ti mọ gbàwẹ̀ kọ mọ wá já ọlọ́gbà mọ́ anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ìjìyà tí ó ṣe wà àwọn ẹni bẹ́ẹ̀ ó náà ni annabi ti kà fún wa ní eléyìí ni ọlá tí ń bẹ fún àwẹ̀ Ramadan àti wa insha Allah ta'ala a mọ̀ bẹ̀rẹ̀ ní ọ̀la lórí àwọn àwẹ̀ ìpín mélòó ní kí àwọ̀ ta ní bóòlù àwọn ẹ̀sìn ti jẹ́ ọ̀nà èèyàn rọ̀bọ̀dọ́nù tó jẹ́ ọ̀nà èèyàn yìí bóòlù ti ń bọ̀ àṣàlàyé gbogbo ilé níjòkó ọ̀la